àwa rèé àwa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlú òyìnbó àdẹ̀mọ́ bó ṣe ń lọ. ẹ wo títì lórí chakamu yìí ó ń rèé màá fi hàn yín. ẹ ti ríran gbogbo gbàlà máa ń ṣù ẹ̀ kò sí fúlàní òyìnbó rèé o. wọ́n hàn bí ẹ̀dá tó o bá jáde bí gbogbo mọ́tò táyà ní tó ń lọ yìí ó lójú ẹni tí ò ní bọ́ ń bẹ̀ ló fi ṣe for mouth bọ̀tí torí pé lọ́ọ̀ wa àti ìwà ìkà ń wẹ̀ wò ẹ wo o sẹ́tì rí ẹnìkan kò lè fò jáde tó bá fò jáde bá máa gbé ìyàwó ni àwọn náà máa pa ẹ̀ gan máa bá jáde bóyá o ní problem ọ̀fẹ́ ẹ̀pọ̀ ẹni ẹ ti rí ẹ wò kẹ́ lè mọ̀ torí ẹlòmíì ó bu lórí ó ní rọ́là ń ẹ̀rí kan tí kiri èso ní stay on New Jersey Turnpike ó ní TPK ìyẹn e New Jersey Turnpike brother mi ló drive ẹ bá mi share kínní ẹ má bínú mi ní ká anybody lè bú mi o mi ní ka comment ẹ because tí bá ka comment ẹ ó máa ń direct mi síbò mi ó dẹ̀ máa ń múnú ru mi mo jẹ́ nìkan onínú fùfù ni mi bí ṣe ní sùúrù tó bá ti bá bínú lẹ́ẹ̀kan báyìí ẹ lè má gbọ́rọ̀ gidi mọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share kínní bàbá mi Ọ̀ọ̀nirìṣà ẹ gbé ìgbésẹ̀ mo mọ àwọn tó súnmọ́ yín kódà brother mi prince wọ́n pè mí lánàá bí ṣe ń sọ̀rọ̀ nítorí mo dárúkọ Ọọ̀ni ni mo ṣe rántí pé prince pè mí lánàá bàbá mi Ọ̀nìrìṣà ẹ ṣe iṣẹ́ tó yẹ kí ọmọ Yorùbá mọ̀ yìí pé a wà lẹ́yìn yín pé a ẹ̀yin ọmọ mi mò ń tẹ̀lé yín o mo sọ nínú ọ̀rọ̀ mi tó bá lọ sọ́yọ́ aláàfin àwọn bọ́ìsì wa yìí ò lè ṣe nǹkan ṣe yẹn wọn ò lè ṣe lọ́yọ̀ọ́ ara ń ta àwọn bọ̀bọ̀ àwọn àbúrò wa ni ẹ má bínú èmi náà sọ̀rọ̀ sí wọn nítorí pé èmi rò pé tó bá lọ sílé Ifẹ̀ ó yẹ kó gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ dáadáa kó má sọ̀rọ̀ bínú ó kè ká wá fọ́lò déètì tí wọ́n náà fún wa yẹn pé ká padà wá ìgbà yẹn gangan la ṣẹ̀ wá lè bínú bọ̀ṣẹ̀ mọ̀ pá wa bàbá ọwọ́ yín náà láti bá gidi àmọ́ yín la àmọ́ wa lágídí ẹ̀yin bàbá lágídí àwọn ọmọ gọ́dẹ̀ ya wèrè tí ò bá sì dá pé ẹni tẹ́ ẹ pè wá ibi tó wá tó wá wọ́ọ̀sì jù ní ilé Ifẹ̀ ní ilé bàbá ti wá àwọn tọ́ọ̀gì wá wá bọ̀bọ́ yẹn wà lórí machine wọ́n ti ń wá orúkọ ọ̀bọ yẹn o ẹgbẹ́ mi fi ọ̀rọ̀ ránṣẹ́ sí o ara mọ̀rúwé mi sọ fún pé ó jókòó nílé Ifẹ̀ yẹn o torí tó ṣe yẹn ó ti tọ́jà ọmọ Yorùbá gbogbo agbára kágbára tí bọ̀bọ́ náà bá ní ẹlẹ́mìí ara àmàlù mo sọ bẹ́ẹ̀ àwọn oṣadé kò dèrè o àwọn òsínú òyìnbó lásán o gbogbo nǹkan tẹ lọ́n lérò pé bọ̀tà àwọn oṣe bọ̀tà o àmọ̀là gidi pákí gbogbo dẹ́ ń lérò pé kò sí lọ́wọ́ wa ń lo òyìnbó lọ́wọ́ à ń gbé ni ni àmọ́ wò ó ní lẹ́nu jù àmọ́ bọ́dà mi yẹn tí ò bá tètè lọ tún ṣe àtúnṣe à kó ya má kú olè fẹ́ o kọ èmi ò ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí jọ́ kejì mo tó rí fat èmi dẹ̀ ti sọ. So, ọ̀rọ̀ tèmi according to kó ṣẹlẹ̀ ń jọ yẹn kó tó wá di pé ìyàwó ajagun wa sọ pé wọ́n máa ṣá ọmọ kan wọ́n lọ ṣá ọmọ yẹn ṣá ọmọ yẹn gbogbo ẹ̀ wá padà lé torí kò rán nítorí lórí burúkú wọn wá gbé yù àdá yù àáké UDC ẹ wá ṣá ọmọ ní egungun tó egungun ẹ kán ẹ dẹ̀ fi pé ó right ìwọ tó o bá ló right lórí ibi Yorùbá sí Yorùbá. fún pé àwa kàǹpé ṣé mo pé mò ń sọ fún yín pé níbi tó ń babọ̀ yìí àwọn ọba ló máa kọ́kọ́ fi kíní ìṣe bàjẹ́ tó ṣọ́ra nítorí pé ti rí wọn pé wọn ò pọ̀ tó bá two three hundred ni irú ọ̀gbẹ́ni tó bọ́ sórí ọ̀kadà tó gbé àdá tó fi kíní pupa yẹn ọ̀gbẹ́ni yẹn ti dẹ́ nílẹ̀ agbára tó ní tó ìjọba ẹgbẹ́ náà ló máa ba tiẹ̀ jẹ́ ń bẹ́ẹ̀ nítorí tí wọ́n bá lérò pé oko bàbá ẹ tóbi tó bá wá dóko bàbá ẹ lòmíì wàá mọ̀ pé oko bàbá ẹ lòmíì ju tiẹ̀ lọ ìyẹn lọ bẹ́ẹ̀ bàbá mi ò ní màá tún rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀kan mi ní pẹ́ lórí ṣó o but mo fẹ́ kí gbogbo yín follow mi in another three four three hours à ń lọ fúnra lè ẹ máa di tó máa jáde bó bá wù yín kẹ́ búlọ́ọ̀kì mi lórí ibi ìfóònù pọ̀ rẹpẹtẹ lọ́hùn torí wèrè wọn tó bá ti láfẹ́ lọ ṣe rálì bá wọn á gbá mi sí búlọ́ọ̀kì àsàmà fúlù yín èèyàn tó ní fóònù wọn lé wọn mílíọ̀n a máa máa tán ni wọn máa máa tán ni àwọn tẹ̀ tiẹ̀ mọ̀tẹ́ máa máa lórúkọ wa ẹ wá ṣe ẹ ṣe ẹ̀tọ́ Ọọ̀ni Ọ̀jájá kábíyèsí ẹ rí i pé mò ń rẹ́spẹ́tì yín ẹ rí gbogbo àwọn tó ń bu yín wọn mú ibú tó lè fi bú ọba o àwa mọ èbú tá a lè bú àwọn bàbá wa wọ́n fẹ́ lè lọ sígbà wà wò wàláì jẹ́rí gbogbo adán bú yín yẹn ò mọ bó ṣe lè bú yín wọn kọ́ bá yín bú ọba àwa mọ̀ àmọ́ èbú tá a lè gbélé yín lọ́dọ̀ pé tẹ́yìn náà bá gbọ́ báyìí ẹ máa mirí ń bi dẹ́ wà ni ẹ lè sà sí wa ògùn yín ò lè ràn wá nítorí pé ìlú bàbá wa ìkọ́tẹ́yìn ti fọ́ àwọn tẹ́ ẹ ti tà wá lẹ́rú tẹ́ ẹ mọ̀ pé ẹ ti tà wá lẹ́rú láwọn bàbá ńlá bàbá ńlá kù bàbá wa tó ti tà wá lẹ́rú sílùú òyìnbó ẹrú yẹn nìyẹn fi ń jẹ wá débi pé fúlàní wọ́n ní agbára lórí wa dọ̀la kọ̀ǹtró yìí ẹ̀ á kó ṣe èpè tí a bá gba yorùbá nation àlèbọ́nú ẹ̀ ẹ̀yìn èèyàn ẹ ṣí àkíní yìí ó ṣàárò yẹ kẹ́ ẹ ti rí ẹ ṣí à ẹ̀ mi ìfẹ́ ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé tèmi ò bá lọ́rọ̀ tó important mi ò ní tà àyè wa dà àyè dà àyè dà ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ kò bá sọ fún bàbá wa ọmọ wa tó síkì ó nídìí kódà owó tó nídìí have close to five hundred thousand wọ́n gbọ́dọ̀ tó ẹsẹ̀ yẹn ọmọ yẹn gbọ́dọ̀ get back to his feet torí egungun ẹsẹ̀ yẹn àwárí báyìí confam ari torí Facebook ó ń da ni mi ìbá ṣú ẹ̀ fún yín ṣé wá rí mo fẹ́ padà sí ọ̀rọ̀ gbogbo àwọn ìyá wa tó wà lórí ètò àti bàbá mi Bánjí Akíntóyè àti ìyá wa Onítìrí àwọn èèyàn ní kẹ́mi máa sọ̀rọ̀ mọ́ ni o wọ́n ti bẹ̀ wá àwọn brọ́dà tó dẹ̀ ti sọ̀rọ̀ ti sọ̀rọ̀ voice ti jáde ṣe wá rẹ̀ èyí tẹ́ èyí tẹ́ ń ṣe show tẹ́ tá ẹjọ́ wà nù wa tẹ́ tún ń ṣépè fáwọn tá voice message pé wèrè ni wa ọpọlọ yìí ti lọ o ọpọlọ yín lọ o ẹ dárúkọ èmi náà dárúkọ o ọpọlọ yín lọ o bá ṣe ń jù sókè tá à ń tà láti sọ pé kí gbogbo a máa bára wa jà bẹ́ẹ̀ lẹ́ ń ṣe ẹjọ́ torí ọlọ́run mo ti sọ fún yín pé tó o bá burú burú tó o bá rántí ikú gáà wàá sòdodo ọ̀rọ̀ bàbá wa gáà burú ó burú débi pé ó gún ọmọ kékeré ó gún lọ́ṣẹ ó fi ṣọṣẹ àwúre ní ìgbà náà kọ̀ǹfàmù ni kele ò ń ṣe àròkọ ò tí ì pẹ́ débi pé wọ́n sì ní ìtàn yẹn lọ́wọ́ a sì láwọn bàbá tó wà ní one twelve one fifteen ó ti yé ó dà brọ́dà mi kan sì ń sọ fún mi pé tán ní ọba kan ní Èkìtì màá wá orúkọ ọba yẹn náà along the line bóyá tí bá débi tí mò ń lọ kí ló wá ṣe wá ẹjọ́ ẹnìkan kan ò lè dá iṣẹ́ ìṣe o nobody nobody ẹni pé mi bú èbú mo á fi àsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin ya wa tẹ wà lórí ètò ẹ má fi agbára obìnrin kò lè wọ́ọ̀kì ìlú òyìnbó lágbára obìnrin ti wọ́ọ̀kì ó tún wọ́ọ̀kì lọ́dọ̀ ọkọ dìndìnrìn kò wọ́ọ̀kì irú idú àwa yìí o àwa ti kú ònú ìwọ ló wọ pàǹtì inú ilé irọ́ kò ń ṣe tìrú wa ẹjọ́ kò wọ́ọ̀kì lọ́wọ́ ọdún wa o. ẹni tó bá ti rẹ̀ jẹ́ kálájú wa drive o kò wọ́ọ̀kì lọ́wọ́ ti tiwa o àwọn ò àwọn kan máa ní obìnrin ló ìlú mẹ́ẹ́ obìnrin ló ìlú mẹ́ẹ́ ẹ má gbé wèrè dọ́dọ̀ tiwa ẹ wò ìyàwó mi náà wà lórí show kò wọ́ọ̀kì dọ́dọ̀ ọrú wa o obìnrin kò mi jáde máa ní wọ́n jáde ṣe ilé tí obìnrin náà rà fún mi àbí tí bàbá ńlá kó ẹ rà tó máa ní kí n tá a bá jọ wà ń bẹ̀ lọ́ọ̀ amẹ́ríkà yàtọ̀ torí mo máa wò ó bọ́yé má ìlú London ń sìn wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ wọ́n lọ́mọbìnrin kan wọ́n ní ọkọ ẹ̀ mò ń bọ̀ ń bẹ̀ wọ́n ní ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ló mú wá láti ilé o bó náà ṣe gbọ́njú báyìí ó lọ́kọ jáde inú ilé tọkọ rà fún rẹ̀ ẹ̀ ìmájì wà láìtàláì àwọn láàánú ṣe kà ní tóbi bá bá mi dọ́rùn ẹ̀ wò ó máa rí òhò ní New York City alukurani gbọ́ ẹ jẹ́ àgbàgbé wèrè àwọn kan máa ń ṣe tó máa ń mu jẹ ẹ̀yin ọkùnrin wèrè tẹ́ ẹ wà ní England táwọn ìyàwó yìí máa ń lé yín jáde yẹn ẹ fọ̀rọ̀ wọn wẹ́lọ̀ àmọ́ tó bá gbé ilẹ̀ jẹ̀bi wọ́n ò lè ti torí pé mo yàn lè wá nítorí pé mo ń tẹ̀lé obìnrin kan wá lé mi jáde nínú ilé tí mo fowó mi kọ́ ẹ fi wẹ́lọ̀ ẹ jẹ́ kó fa pátá wọn ya ní títì ìgbà ẹ tó bá ti ṣe sáàpù fóbìnrin méjì ẹ stop nonsense yẹn ó jẹ́ wá kọ́mọ̀ ní London yẹn mi ò mọ London ò yàtọ̀ sí Nàìjíríà rárá the only way ni pé ẹ lè lé ọkọ yín jáde Nàìjà bọ̀ kí ló dé ń ṣe bẹ́ẹ̀ mo kúrò lórí ẹ̀ ẹni pé mo mu ni ìyá mi ẹ̀yà àti bàbá mi èmi ò ní dárúkọ ìyá kankan torí mi fẹ́ kéèyàn kan han yín mọ́ mi mi ò fẹ́ kéèyàn kankan lé yín mọ́ mi gbogbo ẹni tó bá ti fẹ́ bá a ṣe Yorùbá nation mò ń sọ tí ò ti di bàbá wa Professor Banji Akíntóyè tí ò fi bàbá wa Adéníran ṣe tí ò fi bàbá mi olóyè Sunday Ìgbòho tí ò fi ṣe tí ò fi tèmi ààrẹ àrùbárùfù ṣe wọ́n ní okun rẹ̀ lé kéèyàn tó kún ẹ lé sí nínú lẹ́bù wa o gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ mo ti gbọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ gbogbo yín ni mo gbọ́ o ṣé wàá sọ̀rọ̀ sódì kejì orí ń ta yín ni o torí mi ò mú ó fún yín o ẹ ti ṣí èrè torí tẹ́ ẹ̀ bá ṣe èrè yorùbá náà ló ní ẹni tá a bá pálábà ní bàbá araba ní bàbá mi ìgbọ́dọ̀ débẹ̀ sí kí n wá nítorí pé kí Ìgbòho nítorí pé òun pọ́pùlà wọ́n morúkọ gbòójù yálà yẹ ẹnìbọ̀dì lọ ní lọ́wọ́ tá a wà yìí ọmọ aládìkú ni wọn wọn ò tí bí í kú ọmọ aládìkú ni o òun di tiẹ̀ láàbọ̀ fọ́tò bàbá gan ò tó bẹ́ẹ̀ àwa tiẹ̀ máa pàṣẹ torí gbogbo fọ́tò tẹ́ ń gbé kiri àti ẹ̀fẹ́ mọ́ ẹ máa lẹ fọ́tò obìnrin ẹ máa lẹ fọ́tò ìyá nígbà tí ń lẹ fọ́tò wọn ẹlòmíì ti gbòó náà ti gbére ẹ̀ ga wọ́n ti bìlí pa wà ń bẹ̀ ìwọ tó bá ti lè jíṣẹ́ fún bàbá wa Adéníran olóyè adálànà lẹ Yorùbá bàbá Bánjí Akíntóyè o ò sínú rọ́ọ̀nù o ò sínú réèsì yìí ẹni tí ò bá ti lè jíṣẹ́ fún bàbá kò sínú réèsì gbogbo ẹnu mo fi sá ẹ̀bùn mi tó bá wù yà sàmà fúlù ẹ ti parẹ́ èmi débi ò jí sòrò ṣe báwọn tó ń wá owó lórí Facebook àwọn tó ń wá owó lórí YouTube àwọn yẹn ní kẹ́ máa halẹ̀ mọ́ o èmi ò lówó mi ṣe mi lọ ní à àmọ́ mi tó wà yìí sí ó wà mi yẹ̀pẹ̀ ọlọ́run kẹ́ èmi náà níwọ̀nba mi ìgbélé onílé mi ìwọkọ̀ ọlọ́kọ̀ kò sí nǹkan tí ọlọ́run ṣe fún olówó kan tí ò ṣe fẹ́ lòmíì ó máa ń jura wọn lọ ni ẹ gbà bí ẹ sọ fún yín tí n bá ra Rolls Royce lénìí brọ́dà mi lè lọ gbé bentley lọ́la ìyẹn omi ìpolówó jù mí lọ nǹkan tóun fẹ́ ló rà yẹn kí lèèyàn nílé ayé ìtawà náà ò tí ì ní ẹ̀yin ìyàwó ẹni ṣùgbọ́n. in half a mile keep right at the fork to stay on new jersey turnpike follow signs for new jersey turnpike. gbogbo ẹ̀yin tẹ́ ẹ halẹ̀ tẹ́ ẹ ṣe fẹ́ pé kò sírú yín àtẹ̀yìn ọkùnrin náà tẹ́ ẹ fẹnu já búrẹ́dì tẹ́ ẹ kàn ń sọ̀sọ́kú sọ ẹ jẹ́ ká wa o àwa làwa gbéra yìí ní ìfẹ́ máa ṣojú àwọn èèyàn ní. ok orí ẹ̀ náà ló wáyé ọ ìyẹlẹ ni ló bá máa lo ẹ̀yẹ ni ẹ ìyẹn ni lo ẹlẹ bọ́ọ̀lù nìyẹn so ok ok ẹ mọ̀ kí tó ti pọ̀ jù ni èsì ẹ pọ̀ ó jẹ́ ń parí ẹ̀ ń gbà yẹn ṣe rí tá a bá wá ti ń sọ̀rọ̀ wípé ká túlù bàbá wa ṣe kò sí ìlú kan èèyàn mẹ́sàn-án èèyàn mẹ́sàn-án péré ló gba ilẹ̀ Yorùbá kí náà pè fún mi náà gbogbo ẹ̀ náà gbogbo àwọn olóríire tó pè mí pé ààrẹ agbádùn ọ̀rọ̀ ẹ à ah, mistake tó ṣe rè àbúrò bàbá mi ìyá mi òkè kí ni kí lẹ́fẹ́ kí n ṣe wọ́n ní kí n bọ́ dàkí lọ àjọ ṣe jọ́tún fún èmi lówó ni ẹ́ wọ́n fún mi lówó kì í ṣe pé slow down o ọ̀gbẹ́ni lọ́ọ̀kan nìyẹn o ó ti rí ó ti rí ó máa ṣá ẹbí wèrè ni yẹ́ẹ̀ àbí ojú mi ló rí àhá mo ríran rí torí bí náà lọ lẹ̀ mọ́ bí ẹkú. Ah, so ẹ má bínú speed limit ni ẹ jẹ́ tó fi hàn yín ṣe ríran ó ṣe pé kò sílé iná nàìjíríà o bọ̀ wọn maintain ẹ̀ bíríìjì rẹ o ó ṣe pé kò sí ẹwọ títí bóyá lọ bí ọlọ́ọ̀lọ́hún ẹ wòran ló bá ń gbọ́ para títí tó ń pè bẹ́ẹ̀ rí. four lane five lane. four lane five lane ó wà náàjà bọ̀ wọn ní túnṣe. ẹ wá máa ẹ wá máa gbọ́rọ̀ mi ẹ ọ̀hún ní síbi ẹ ẹ̀yin kò ní ṣe ẹ̀yin tá a ní kẹ́ ṣe ẹ̀yin hundred ẹ̀ wẹ̀ ní ṣe ẹ̀ tó bá yẹ ibi tó ti ń ṣépè fún yàláyà wọn lórí blọọgì ń sìn ni ẹ máa rí two thousand. orí yín máa gbé èyí tẹ wá nàìjíríà orí á gbé tó bá kó kiri náà wí dé ẹ ní í ṣe àwọn òjítòrò ẹ mọ̀ pé mi máa sọ pé tẹ bá ti wò ó tẹ ti ṣe tó bá fi dọ̀la àwọn èèyàn máa wò wọn ń gbọ́rọ̀ gidi àmọ́ tó bá dé pé wọ́n ní wọ́n gbóbò ìyá èèyàn kan wọ́n gbóbò ìyá èèyàn kan síta àbí oko lágbájá náà rí ìyá lágbájá kan àti lágbájá kan náà jẹ ẹ máa rí èèyàn five thousand wọ́n máa bọ́ bẹ́ẹ̀ máa wò pé irú ilé ayé wo la wà yìí tó o bá fẹ́ trend yìí sí ìwọ wọ ṣòkòtò tó ní ẹsẹ̀ kan kó wọ bàtà tó lẹ́sẹ̀ kan kó wá mú bra kó so mọ́rùn kíkọ ṣe ṣòye èrò tó máa pọ̀ ń bì àmọ́ tá a bá ń sọ tọrọ wọn ní gbọ́ bá a ṣe sọ yí pé ti ń balé jẹ́ fúlàní ti ń bọ̀nà jẹ́ gbogbo yìí ẹ̀ máa gbọ́ kí ni nẹ́ẹ̀sì tẹ́ wa Come and shut up! Come to Nigeria, come and fight for us. Come to Nigeria, come and fight for us. Ma'am, wọlé kájọ There's a speed trap ahead. Ẹ̀yin ò mọ̀ speed trap Camera wà lọ́nkàn yẹn. Ṣẹ́yin ò mọ̀ wípé ṣẹ́yin ò mọ̀ wípé àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ wa tí Fúlàní ń gbé ẹ ṣé wọ́n ti So ti rí ibi tí wèrè dọ́jì sí ọlọ́pàá nìyẹn pẹ̀lú kámẹ́rà. bọ́bá yẹ pẹ̀lú kámẹ́rà nǹkan táwọn afẹ́ kó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá nation gangan le ń gbọ́ yìí gọ́sọ̀gù gbogbo ẹ̀ lẹ́ ń gbọ́ mo fẹ́ ti jẹ́ rí ọlọ́pàá ti dúró tó bá sáré jù wọ́n máa púùlù ẹ wọ́n á fún ẹ tíkẹ́ẹ̀tì ti yé ṣé kò ṣe pé ó tẹ̀lé wa ṣá ó jáde ó jáde ó jáde náà mú rí àló jáde bóyá mọ́tò mi ló ń tẹ̀lé ó jáde sẹ́yìn mú rí sẹ́yìn kò síná so ẹ máa gbọ́ ṣe rí gbogbo nǹkan táwọn afẹ́ kó ṣẹlẹ̀ lu Yorùbá èéfì ò gbádùn àníná àlómi o ò lè kọ́lé kó má ṣe bọ́ omi ìrírú ẹ̀ rí mo ti ṣó títí aláàjì mo ti ṣó ẹ ẹ wò ṣẹ́ ti rí ṣẹ́ ti left and right ẹ ti rí ẹ wò ẹ ti rí ẹ ti rí gbogbo tá a fẹ́ rí àfọ́nbù ah, o kì í ṣe pé àfọ́nbù o wọn mú géètì lóyìnbó ẹ mọ̀ pé mi máa ń tẹnu mọ́ àmọ́ báwa ṣe fẹ́ kìlú wa rírè èyí tó rí máa ń ta tẹ máa ń sọ pé come to Nigeria like one boy tó sọ̀rọ̀ mo ti dáríjì náà ní ìka message. so ẹjọ́ torí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń tẹ̀lé ìyàwó onítìrí tẹ́ ń tẹ̀lé bàbá wa Sunday Igboho tẹ́ ń tẹ̀lé bàbá wa Adéníran tẹ́ wá ń tẹ̀lé Professor Banji Akíntóyè ìlànà bàbá tẹ́ wá ń tẹ̀lé Ààrẹ Almaroof ẹjọ́ ojú kan la wà o another one tún nìyẹn o ojú kan private náà ló ń bíbá ẹ̀gbọ́n o eh, àwọn ń lo private in DC private báwo wọ́n ti àjà wèrè báwọn. tó ti yé yín ẹjọ́ dúró lọ́hùn ẹ̀yin ẹ̀ wò àwọn èèyàn mi ti gbọ́rọ̀ ńgbà tí mo sọ pé kán ṣe àwọn tí bá ń ṣe ẹ ṣe jàre torí tá a bá sọ báyìí sìn tó bá jẹ́ pé pé mo bọ́ bíi pé mo fẹ́ bú aláàfin ọ̀yọ́ sìn àbí mo fẹ́ bú olúwo ọ̀fìwò tí mo bá fẹ́ bú aláké tí mo bá fẹ́ bú àwùjalè àbọ̀ ní ìrìnsà àbí tí fẹ́ Tinubu á yéèpà kẹ́tọ́ mọ tó ṣẹlẹ̀ ó ti wọ five hundred bọ́ nítorí pé mi ìbúyàn mò ń sòdodo ọ̀rọ̀ ó lẹ̀ ṣe bá mi ṣí àì ẹ̀ tún fún one star ẹ̀ yẹn náà wà òkè bọ̀ àwa ń sọ fún yín pé mẹ́gàràdì làwa ń lọ ṣe báyìí o New York ni màá tún tọ̀ ṣẹ́gìrì ọ̀nà New York la wà mẹ́gàràdì là ń lọ ṣe ní New York àwa fi iṣẹ́ wa la kọ́ lọ ṣe ni pé ẹ ti pé tuesday lè ní ilé òṣè weekend o àwa fi iṣẹ́ wa la kọ́ lọ ṣe rí ẹ̀yin bá mi love like and share mẹ́gàrà lè lá lọ ṣe ní new york lórí the same level yìí ni o fún ẹ̀yin tó rí máa ń ta tẹ́ ààrẹ come home come and fight for us ń táwa ṣe ń lé four hours lélẹ́yìí o kàṣà ní five hours la máa fi drive àti kú òun lé láti six thirty sí tó láti kúrò lé àdẹ̀tí ìdébí kíni la wá sí tó ten la wà yìí a ṣe ti ní two hours láti fi débẹ̀ kí ló dé tó yẹ pé ẹ wá gbóríyìn fún wa àmọ́ ọ̀tọ́ máa ṣẹnu jẹ́bẹjẹ́bẹ́ àtọkùnrin àtobìnrin tó máa máa sọ̀sọ́kúsọ tó jẹ́ pé réèzì wa yìí kàkà tó yẹ kán bá wa gbé sókè wọ́n tún bá wa bàjẹ́. my people, na the video na una new watch finish so una see wetin happen for inside the video